ẹ káàbọ̀ pàdé yẹn ara lé láti abala ìmọ̀ràn lera mo lérò pé gbogbo nǹkan tí dókítà wa ti bá wa sọ pátápátá òun ni ẹ ti gbá mu tẹ̀sí rí dìmú ẹ dákun ẹ rí dájú pé ẹ̀sà bólógùn ṣe sọ wípé kẹsà àwọn nǹkan tí wọ́n pé ká mọ̀ jẹ àbáwọn nǹkan tí wọ́n sọ pé ká mọ̀ ṣe ẹ já rí dájú wípé à ń ṣe wọn tàbí à ń jẹ wọn torí fún àǹfààní ara wa náà ni ìgbà tá wà lálàáfíà òun lálẹ́ gbé bọ́dì láàlè gbé sólùwà láàlè sá sókè láàlè sá sódò òun láàlè ṣe gbogbo nǹkan fún díẹ̀ èyí ẹja tọ́jú ara wa ẹ̀yin ará ilé wa ti wà ní abala tó gbẹ̀yìn ètò ìyún abala bó ṣe ń lọ àlejò wa náà ti wà nílé agbára hmm, tálà àlejò wa olórin ẹ̀mí ni wọ́n bẹ́ẹ̀ ni arẹwà ni wọ́n pẹ̀lú orúkọ wọn ni arábìnrin Tóyìn Ọlálẹ́mí tí wọ́n jẹ́ olórin ẹ̀mí a kú akọjúmọ́ ẹ káàbọ̀ sí orí ètò inú wa dùn láti ní yín ṣàlàáfíà dẹwà ó tiẹ̀ hàn lára yín torí ah, àwọ̀ ah. yín tutù ẹ ṣeun ẹ káàbọ̀ wá wọ́n rí rúmọ̀ wọ́n rí régérégé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀yìn ní àtàrí olórin ẹ̀mí tẹ́ ẹ jẹ́ tó jẹ́ wípé orin ni ẹ̀ mọ́ ń kọ ẹ̀wọ́n mọ̀ sọ wípé ká ti bi pẹlẹbẹ ká mú ọ̀lẹ̀ jẹ èmi wá tẹ̀ fẹ́ béèrè láti ibi báyìí pé orin ẹ̀mí tí ẹ̀ ń kọ yìí yóò ti tó bí ọdún mélòó tí ẹ ti bẹ̀rẹ̀ tẹ́ ẹ ti ń kọ. Hmm, mo ti ń kọrin láti ìgbà tí mo ti wà ní secondary school. Hmm. Hmm. ilé ìwé girama. bẹ́ẹ̀ ni òun ni ẹ ti ń kọ orin. mo join school choir ọ̀dà hmm. iléèwé tí ẹ dá kan àwọn iléèwé wo gàntẹ̀ ni ẹ lọ. Hmm, mo lọ primary school ní bámikẹ́mọ ilẹ̀ olùjì st paul anglican primary school mm. then mo tún wá tẹ̀síwájú mo lọ sí iléèwé eh, gbólùjì anglican grammar school hmm. ilẹ̀ olùjì so ní gbólùjì anglican grammar school a níbì kan tó ń pè ní a ní àwọn kan tó máa ń pè ní school choir àwọn akọrin iléèwé. bẹ́ẹ̀ ni hmm. lórí assembly a máa ń kọrin so mo jẹ́ kan lára wọn nígbà lọ́hùn nígbà yẹn lọ́hùn mo máa ń kọ ọ́tò so ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ hmm. mo dẹ̀ tún join nígbà tí mo tún join akọrin secondary school yẹn náà ni mo ti join akọrin ní church so more than hundred choirs hmm. ní CAC Bámikẹ́mi Ẹlẹ́olújì nígbà yẹn lọ́hùn mo máa ń lead wọn wọn sọ pé mo kéré hmm. so àwa tí a lè kọrin dáadáa yẹn àwa la máa ń wà níwájú hmm. so àwa la máa máa lídìí àwọn tó kù tó wà lẹ́yìn. so wọn ní pé mo kéré ìgbà yẹn náà ni mo ti bẹ̀rẹ̀. Hmm. lẹ́yìn secondary school yẹn kọ́ ṣé àǹfààní wà ṣe é lọ sí àwọn bí àbí university polytechnic àbí college of education. nígbà yẹn mo ní admission sí polytechnic ọ̀wọ̀ from there mo tún tẹ̀síwájú mo tún ní àǹfààní láti lọ sí iléèwé UNAD hmm. University of Ado Ekiti nígbà yẹn lọ́hùn hmm. now EKSU. Èkìtì hmm. State University báyìí hmm. Hmm. àwọn ọkọ̀ nagijẹ wo tiẹ̀ ni àwọn èèyàn mọ̀ yín sísẹ́ mọ̀ pé yàtọ̀ sí ọkọ̀ yín ìyún arábìnrin Tóyìn Ọlálẹ́mi tí ọkọ̀ yín jẹ́ yóò sà ní ọkọ̀ nagijẹ kan tí eh, àwọn èèyàn mọ̀ pé. orúkọ táwọn èèyàn mọ̀ mí sí náà ni covenant child ọmọ májẹ̀mú. Hmm ọmọ májẹ̀mú tá a bá sọ mm. wípé a fẹ́ tú iṣu désàlẹ̀ kòkò irú mm. ọkọ̀ ṣé ó kọ tí ẹ̀sùn tí wọ́n gbé wá fún yín ni pé báyìí ni kẹ́ mọ̀ jẹ́ àbí ó kọ tí àwọn olólùfẹ́ yín fún yín àbí kí gan tiẹ̀ ló bírú ìnagijẹ eh, yín. orúkọ yẹn tí n bá sọ pé orúkọ yẹn ẹni tó fún mi ránṣẹ́ ọlọ́run ni hmm. ẹni yẹn náà dẹ̀ jẹ́ ọkọ mi hmm. ah, wọ́n ní orúkọ báyìí ni màá máa jẹ́ something like that. Ah, covenant child covenant child ọmọ májẹ̀mú tí mo bá dẹ̀ wo ìta ayé mi náà lóòótọ́ màá rí i pé ọmọ májẹ̀mú ni mo jẹ́ hmm. ní ọwọ́ àwọn òbí mi hmm. so mo á rí i pé. Eh, májẹ̀mú ọlọ́run ò sì ní fi yín lẹ́la yẹn àdúrà ọlọ́run lódùmarè. Hmm. o fẹ́ béèrè béèrè. ẹ eh, ṣé wọn pé àwọn mi máa sọ pé ah, ní àìgbà tèmi kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ayé mi pàkùtùkù wà wà báyìí pé a kàn máa ń kọrin ṣọ́ọ̀ṣì tó tọ́ ni ṣùgbọ́n gbà tí mo kọ́ bẹ̀rẹ̀ sí ní kọrin yẹn wo bíi eh, fújì cellular hip hop wọn ni mò ń kọ́ kó tó di pé olúwa tí wọ́n á gbà sókòtò pé tọ̀ eléyìí tí mo ṣe inú ayé tó pé kí n mọ bọ̀ nínú orin ẹ̀mí ǹjẹ́ gbà tí kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣé ó ní pé ibìkan tẹ̀ tí wọ́n àbí pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ náà eh, orin ẹ̀mí náà ni ẹ̀ ti ń kọ. Hmm, láti bẹ̀rẹ̀ orin ẹ̀mí náà ni mo ń kọ hmm. torí fún kí ni mo jẹ́ ọmọ ìránṣẹ́ Ọlọ́run Hmm. so gbogbo àwọn churches tán bá ti gbé wọn sí yẹn náà láti máa ń ṣe akọrin. Hmm. Hmm. Eh, ẹ dẹ̀ mọ̀ pé ẹ sọ lẹ́ẹ̀kan pé àti kékeré kò ní ẹ ti ń kọrin ǹjẹ́ kó tó di pé àwọn èèyàn wá mọ̀ yín pé tọ̀ ah ọmọ kan wá mi kan wọn ọmọ máa jẹ́ mú ni o àwọn ń kọrin ẹ̀mí o ó ti máa tó bí ọdún mélòó báyìí tí wọ́n ti òkè ẹ ti bẹ̀rẹ̀ ẹ ti dá dúró tí ẹ ti ń kọrin gangan. tí mo ti bẹ̀rẹ̀ báyìí since two thousand and seventeen Mm. mo wá ṣe first concert mi ní two thousand and eighteen. Mm. Mm. tá a bá sọ pé ká láti two thousand and seventeen yóò ti mọ tó bí ọdún márùn-ún sí mẹ́fà báwọn ẹ láti ìgbà tí ẹ wá tiẹ̀ ti bẹ̀rẹ̀ yìí tó jẹ́ pé ẹ ti mú iṣẹ́ orin yìí ní ọ̀kúnkúndùn yàtọ̀ sígbà tẹ wà ní àwọn iléèwé ṣe mọ̀ pé ìgbàngàn èèyàn lè mọ̀ ṣe nǹkan míì tó jẹ́ yí pé èèyàn wò pé torí pé mo rá àwọn ìyókù mi tí wọ́n ń ṣe ni o èèyàn lè mọ̀ tí ní lọ́kàn pé nǹkan tí mo fẹ́ mọ̀ ṣe leléyìí àmọ́ nígbà tí ẹ ti ní lọ́kàn pé nǹkan tẹ́ mọ̀ ṣe leléyìí bó gan lẹ ṣe rìn ṣé nígbà tẹ́ kúrò ní iléèwé ìyún iléèwé girama tẹ́ ti máa ń kọ orin ṣé ẹ lọ kọ ní ọ̀dọ̀ ẹnìkan ni àbí ó lẹ́nìkan tó jẹ́ pé ẹ máa ń tẹ̀lé jáde bó ni ìrìn àjò yín láti bí ọdún márùn sí mẹ́fà yìí. mi ò tẹ̀lé èèyàn kankan jáde rí o hmm. ìgbà tó di ọdún tí mo sọ yẹn ìránṣẹ́ ọlọ́run kan tọ̀ mí wá hmm. wọ́n sọ fún mi pé tí mi bá bẹ̀rẹ̀ pé ọlọ́run máa gbà fún ẹlòmíì hmm so èmi kàn rí i pé eléyìí tá à ń ṣe inú chọ́ọ̀chì yẹn náà ti wà òkè pé mm. kò nídìí pé so ìgbà tí ìránṣẹ́ ọlọ́run yẹn wá sọ fún mi bẹ́ẹ̀ so ọdún yẹn mo ṣáà wá gbégbé iṣẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀. Mm. ẹ jẹ́ kí n bèrè báyìí ẹ mọ̀ pé àwọn máa sọ pé ẹ gbà tí àdẹ̀tí mu ta ti jí i pé orin kò sẹ́ni tó mọ̀ pé kò síṣẹ́ kan tó wà láyé ẹ̀ tí kò tí ó mọ́ lọ gẹ́gẹ́ tó ṣe ẹ jẹ́ kí mi bọ́ láti wípé orin tẹ́ ń kọ ẹ̀ ṣé àwọn àmọ́ tá a máa ń pè nǹkan ni pé àdàlù ẹnìkan ti kọ́ mo kàn tún kọ tàbí kó jẹ́ pé ara ìmísí ni tí mo bá ti dijú mo sùn mi ò sùn wọ́n ń gbé wá tàbí inú àlà báwo gangan lẹ́yìn ṣe ń rí àwọn orin tí. nígbà míì wà tó jẹ́ pé during the morning devotion tá ń ṣe ìpàdé àárọ̀. bẹ́ẹ̀ mo máa ń receive àwọn orin mi mo lè kọ́ kí n padà jí kí n máa ká padà tún bóyá ti parí kí n má rántí mọ́. Hmm. so like irú orin tí mo ṣẹ̀ṣẹ̀ kọ yìí ẹ mọ̀ high life ni gbogbo ẹ̀ jẹ́ bọ̀ lára èlé tó ń jẹ́ ọba ni ọba ni yìí ó dàbí pé ọjọ́ yẹn à ń ṣe prógráàmù ní chọ́ọ̀chì ni. Hmm. mo lè sọ pé bóyá is a form of uh, attack Hmm. bíi pé kéèyàn fẹ́ kọ orin kan kí mi wá orin tó fẹ́ kọ yẹn ó sá lọ pátápátá ọjọ́ yẹn à ń ṣe nǹkan ní chọ́ọ̀chì ni bíi eh, installation service tán náà máa ń ta máa ń ṣe ní hmm. gọ́fàmìtì hmm. so bá a ṣe bẹ̀rẹ̀ lọ́jọ́ yẹn mo fẹ́ kọ high life mo ti kọ worship tán ǹjẹ́ kí wọ́n á bẹ̀rẹ̀ sí kọ orin ijó nǹkan tí mo fẹ́ kọ ó sá lọ but in that ní on, on that point ọlọ́run wá ṣe tó jẹ́ pé orin tó jáde lẹ́nu mi orin yẹn kàn bọ̀ sí high life ni hmm. in fact tó bá yẹ pé kì í ṣe pé bóyá mo ti mọwọ́ àwọn onílù kò ní wọ bíìtì yẹn bọ̀ bí mo kàn ṣe ya ẹnu báyìí ọba ni yóò máa jẹ́ ní gbogbo ọ̀nà ọba ni yóò máa jẹ́ mo ṣáà pé nǹkan méjì tí mo sọ nìyẹn mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ìmí náà dẹ̀ bẹ̀rẹ̀ sí flow from there so mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Hmm, kódà eh, bí ọ̀nà tí àwọn ń gbé gbà yìí ó hmm. yàtọ̀ hmm. ó ṣe nǹkan tí ó wọ́pọ̀ torí a rí àwọn olórin mi tó jẹ́ pé orin tí wọ́n bá fẹ́ kọ báyìí wọ́n ti kọ́lẹ̀ ni wọ́n sọ ilé ní kọ̀kọ̀kọ̀ ò ìgbà tí kò lè tan n kò lè tẹ̀lé n kò lè tẹ̀lé ṣùgbọ́n ẹ̀yin ẹ ti ẹ ti gbáradì gan pé nǹkan tẹ́ fẹ́ ṣe leléyìí tó tún jẹ́ wípé ọ̀nà wa yí padà ẹ mẹ́nu bà àwọn àwo orin ẹ sì dákọ kọ́nsáàtì lẹ́ẹ̀kan ìyún ìpàdé ẹ̀yìn tí tẹ̀tí mọ́ ṣe tá ti yin ọlọ́run lógo ẹ̀yìn yóò ti tó àwo orin mélòó tí ẹ ti ẹ ti ṣe gan. Hmm, lẹ́yìn eléyìí mo ti ṣe kan náà kó tó di pé mo ṣe eléyìí ìyẹn tiẹ̀ ti wá go viral báyìí wọn tiẹ̀ mẹ́ni tó kọ́ hmm. pọ̀ kò sí báwo ni kì í ṣe pé. Hmm. kò sí eh, kò sí kíni. Eh, ṣé àwọn eh, àpè ní support lédè yìí. yes kò sí ìrànlọ́wọ́ ọ̀hún. Oh, so oh. àwọn èèyàn kò tiẹ̀ wá mẹ́ni tó kọ orin yẹn mọ́. ẹ ṣé olóore ẹ ṣé olóore o ẹ ò gbà Sátánì láàyè láti báyé mi jẹ́ hmm. in fact ìgbà kan wà tó yẹ pé ọ̀rẹ́ mi kan pásítọ̀ Mrs ní ní rìdíìmù àwọn wá láwọn orin yìí pé ó mà ti ń lọ pé in fact pé òun kọ́ lórí òkè ibì kan pé ṣe ni gbogbo èèyàn ń yílẹ̀ òun hmm. á wò pé àwọn orin yìí ó ti go viral gan pé wọ́n tiẹ̀ wá mẹ́ni tó kọ orin hmm. due to pé kò sí ìrànlọ́wọ́ tó pọ̀ ẹ mọ̀ pé àwa báyìí àjàbí àwọn tó wà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni ti yẹ pé kí wọ́n mọ̀ tí sọ hábà yìí àwọn èèyàn ti gbé lárùkù tí wọ́n ti gbé mm. wọn jáde mm. lágbára ọlọ́run ìrànlọ́wọ́ náà sì dìde fún yín náà mm. láṣẹ ẹ̀ẹ́dùn. bí ẹ ti ṣe wá sọ ẹ sọ̀rọ̀ dé pé pé àìrí àwọn èèyàn wárúkù tì yín ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé látìgbà tí ẹ ti bẹ̀rẹ̀ sí ní kọrin bí ọdún márùn-ún sí mẹ́fà láti láti ẹ̀yìn wá kí ni àwọn ìdojúkọ tí ẹ ti dojúkọ ẹ pé àwọn mìíràn sọ pé kò sówó kò sí irinṣẹ́ bàbá fẹ́ lọ ṣiṣẹ́ gbẹ̀hẹ̀ àwọn bí àwọn ìdojúkọ ẹni ẹ ti dojúkọ nínú iṣẹ́ orin. bí sọpọ́ọ̀tì náà ni mo fẹ́ lè sọ pé kìíní ìgbà míì wà ìgbà míì wà tó jẹ́ pé àwọn èèyàn míì tó ń tẹ̀lé yín náà tó jẹ́ pé hmm, ìṣe gbogbo wọn ló ló fẹ́ kẹ́ ẹ lọ sókè hmm. Hmm. but ẹ̀ kàn ṣáà máa fi ọgbọ́n ṣe you know ní bá a ṣe wà iṣẹ́ mọ̀ páàrin inú ara wa but pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run àti ìrànlọ́wọ́ ṣe mọ̀ téèyàn bá ṣe wà náà ó máa láwọn ìránṣẹ́ ọlọ́run kan náà tó yẹ pé wọ́n á máa pray fún yàn ìtàn máa support èèyàn then mo dẹ̀ rí full support from my husband's side wọ́n wọ́n gbé hmm. wọ́n gbẹ́rù tó pọ̀. Hmm. then hmm. ọlọ́run tún wá yan àwọn èèyàn kan tì mí tó jẹ́ pé in nígbà tí mo rò pé èèyàn kan ti lọ pé kò sí èèyàn mọ́ ọlọ́run tún wá gbé àwọn míì dìde tó jẹ́ bí support. Hmm bíi pa tó bá tiẹ̀ fẹ́ lulẹ̀ wọ́n á gbé hmm. sókè. Hmm. Hmm. nígbà tí ẹ kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ àwo orin torí ẹ mẹ́nubà lẹ́ẹ̀kan wípé àwo orin tí ẹ kọ́kọ́ ṣe jáde kí ni ó kọ àkọlé àwo ẹ ṣe olóore in tẹ̀ tí ṣe sínú kinní gan ó yẹ kó ti jáde. Hmm, òun ni nǹkan ilé tí ẹ kọ́kọ́ ṣe jáde ṣé òun náà ni ẹyọ kan tí ẹ ti ṣe. náà mo tún ṣe mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní december twenty four ibẹ̀ yẹn ni mo pè ní ọba ni orin hmm. tí mo ló jáde lẹ́ẹ̀kan yẹn dó mo kọ àwọn míì mọ tó jẹ́ orin míì náà hmm. bọ̀ ọba nìyẹn wà lára orin tó jẹ́ pé mo receive ẹ̀ ni kò kí ṣe pé bóyá anybody ló ti kọ rí ṣé mm. torí wípé orin ọba ni wọ́n gbé wá ni ẹ pé àkọlé àwo orin yín ní ọba ni àbí torí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀. no torí pé is an inspiration. Hmm, ìmísí ni eh, yes ó kàn jáde ni hmm. kì í ṣe pé mo rò tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni nǹkan tí mo fẹ́ kọ lọ́jọ́ yẹn hmm. but bí mo ṣe débẹ̀ like bí ìgbà kéèyàn má mọra but orin yẹn wá jáde ọba ni. Hmm so gbogbo àwọn orin yòókù tí mo wá kọ sí lábẹ́ bí èmi ò lè ṣe kí n má yìn ọ́ pátápátá parí ọlá is one of my song mo kàn wá fi ọba nìyẹn ṣe. ẹ fi dé lórí ìfisàdé rẹ. Hmm. Hmm. tí a bá ní ká máa wọ lẹ́ẹ̀kan ni mò ń béèrè pé ẹ tẹ́ sọ nínú ọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé àwọn dádì páwọn náà ṣe kí ni wọ́n gbárùkù tì yín mi wá fẹ́ béèrè pé báwo ni ẹ ṣe ẹ jẹ́ kí tẹ̀ ọkọ béèrè kó tó di pé mo béèrè ẹ jẹ́ kí ọkọ béèrè ilé pé ṣé iṣẹ́ mi wà tí ẹ̀ ń ṣe yàtọ̀ sí iṣẹ́ orin yìí. Hmm, mo ṣiṣẹ́ mi o hmm. iṣẹ́ wo ni. mo ṣe bísínẹ́sì ẹ̀ tó ṣiṣẹ́ ní fúta. Hmm. báwo wá ni ó ṣe rọrùn fún yín láti kó bísínẹ́sì iṣẹ́ tí ẹ̀ ń ṣe ìyẹn ní fúta àti eh, orin. àti ilé àti ilé ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí ìyá mm. àti ìyàwó tẹ́ jẹ́. ọlọ́run ràn mí lọ́wọ́. ẹ wò ká tó mọ̀ sọ nípa torí tẹ́ mọ̀ pé obìnrin yín tẹ́ bá tiẹ̀ sọ bí ẹ̀yin ṣe ṣe eléyìí ò lè fún àwa náà láǹfààní bí ọlọ́run ṣe ràn yín lọ́wọ́ ẹ sọ fún wa àwọn aráalé náà ò fẹ́ mọ̀ ẹ̀yin aráalé a lórí ètò yín kò ní dákí tó gbẹ lẹ́nu ẹ já sáré dókè lọ́nà ká bomi mu ẹ mọ̀ yín kó ń bẹ̀ wá padà bọ̀. thank you mọ rírì rẹ̀ torí náà. ọba ni ọ̀rọ̀ ní gbogbo ọjọ́ ọba ló jẹ́ lórí ohun gbogbo paríparí ọlá àtẹrẹrẹ kárí ayé bàbá mi àtòfiṣẹ́ òkúrọ̀ ọba tó ta sọmọ bí ẹni tẹ́ni ọbalẹ̀ ó máa jẹ́ o. greater than the greatest. You are the higher than the highest. You are the lily of the sí ìmọ̀kù iṣẹ́. ẹ bá mi ra bàbá fagbórí ṣe ẹ bá mi kí Jésù ìpẹ́kù ṣe ẹ bá mi ra bàbá. aráalé fáǹfààní ẹ̀yin tí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa orí ètò yín ètò wa ètò káàárọ̀ òjìrì òun náà ni a wà á ti ń gba àlejò wa ní ọ̀rọ̀ àtijọ́ ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ní àbàlà bó ṣe ń lọ àlejò wa olórin ẹ̀mí ni wọ́n orúkọ wọn sì ni arábìnrin Tóyìn Ọlálẹ́mí bí ẹ ṣe sọ bọ̀ ó béèrè nípa bí ẹ ṣe mm. kó orin ọjà yín tẹ̀ ń tà mm. ìyàwó ni yín. Mm ìyá ni yín bò lẹ ṣe kó papọ̀ tí kò sì dì kan lọ. Ah. Hmm. ọ̀rọ̀ ẹ̀yin gan bẹ́ẹ̀ ni. mo <laughs> tó ṣẹlẹ̀ ni pé láti kékeré náà ló ti fi kọ́ wa hmm. Hmm. mọ́mì mi jẹ́ni tó yẹ pé ó máa ń ṣòwò in iṣẹ́ tó ń ṣe ó tó mẹ́ta so èmi náà dẹ̀ lélẹ́yìí mi ò rò pé ara mi ò balẹ̀ lọ títí so ọjà tí mò ń ta alẹ́ ló máa ń tà jù chemist hmm. Hmm. store so alẹ́ ló máa ń tà jù tẹ́ bá wò dáadáa àfihàn tó bá yẹ pé ó wà ní location tó jẹ́ pé ó bọ́ sí bóyá bíi iwájú hospital àbí ẹni tó ń ta houses hmm. so mo ṣáà ń kó iṣẹ́ tí mò ń ṣe náà ti máa ti close màá resume sí shop bàbá dẹ̀ ti close lálẹ́ àtúnlọlé orin lẹ́lẹ́ kò jí lọ́wọ́ weekend náà máa ń pè wá mm-hmm. so kò ní eh, kan òdì kan lọ́wọ́. torí kó jẹ́ eh, òpin ọ̀sẹ̀ tí wọ́n máa ń pè yín o mm-hmm. tí ó bá jẹ́ wípé wọ́n pè yín ní òpin ọ̀sẹ̀ kan tó jẹ́ wípé wọ́n ní ẹ wá bá ń kọrin níbi bí ṣé ilé ìjọsìn náà ni àbí ẹ máa ń kọrin ní àwọn obìnrin. Eh, ẹ a máa ń kọrin níbi tó ti ń ṣe wedding reception. tí wọ́n oh. ti ń ṣèyàwó. bẹ́ẹ̀ ni àgbẹ̀lẹ̀ kọrin ní ẹni wò bóyá wọ́n ṣe birthday òkú àgbà ìsílé gbogbo ẹ̀ lẹ kó papọ̀. nítorí èmi wá wò pé ká ní wọ́n pè yín àmọ́ pé máa ń kọrin dáadáa pé bí àdè àmọ̀ pé òkè kò sí ilé ìjọsìn tẹ́ bá wà pé ẹ máa máa kọrin náà níbẹ̀ tí wọ́n wá fi pè mí pé tọ̀ confident child o a fẹ́ ṣe ìjíròrò kékeré kan wá nígbẹ́ ẹ bá wa kọrin ó sì wà bọ́ sí nígbà tí àwọn ọmọ ti pè pé ah, mọ́mí eh, today our teacher said that our mommy and us we should stay together pé àti ìyá o àtọmọ o kí wọ́n jọ ṣe eh, nǹkan kan méjì nínú ilé iṣẹ́ wà ń bẹ̀ eh, iṣẹ́ wà ń bẹ̀ tí wọ́n pè wọ́n pè ibìkan wá bá wa kọrin báwo ni ẹ ṣe lè báwo lẹ ṣe ń ṣe gbé papọ̀. a máa pínra sí náà ni hmm. a máa pínra sí ikọ̀ ò lè dì kan lọ́wọ́. <laughs> <laughs> ọjà náà ṣe mọ̀ pé ẹ ní ẹ̀ǹkọrin ní ilé ìjọsìn ẹ̀sìn ìkọrin káàkiri tí wọ́n bá wá sọ wípé kí wọ́n pè yín ní ilé ìjọsìn ṣé iye owó tí ẹ gbà ní ibi ìyàwó náà ni ẹ gbà lọ́wọ́ wọn nílé ìjọsìn àbí bò ni ẹ ṣe máa ń ṣe hmm, ọ̀rọ̀ tó lówó dé. ilé ìjọsìn gbà mí hmm. a gbọ́dọ̀ bíìlì wọn ẹ ẹ ní sọ pé iye báyìí ni kẹ́ ẹ mú wá o. bẹ́ẹ̀ni ìgbà míì wà tó yẹ pé from there, téèyàn bá ti ń béèrè pé iye báyìí nǹkan tó fẹ́ àṣìfù yẹn gan ó lè má rí hmm. so kì í ṣe gbogbo ẹ̀ lówó pa àwọn míì wà tó yẹ pé bóyá tán bá péyàn lọ síbi ìyàwó àbí òkú àgbà hmm. èèyàn máa bíìlì wọn ni hmm. because sand lórin when you don tí o bá ti sí good sand orin yẹn kò lè jáde so you have to, we have to build them pé iye báyìí ni mo máa gbà ó iye báyìí ni a máa kórin iṣẹ́ wá mm. ṣe mọ̀ pé ìyẹn yàtọ̀. ẹ ẹ jẹ́ kí n máa bẹ̀rẹ̀ sọ́jọ́ kan ti wà tí o pé ah! pé gbogbo ẹ ti ṣẹlẹ̀ ó ti rọ́pò pé wàá wò pé mo ṣe mistake orin kì í sọ̀nà mi ẹ̀ pé nǹkan mílíọ̀nù tó ń ṣẹlẹ̀ bóyá bí àǹkan ṣẹlẹ̀ bóyá ẹ ti pàdé ẹni tí ẹjọ́ do pòpọ̀ wá kọrin fún mi tó wá dé bẹ̀rẹ̀ pé kí ni kí ló ń kọ àfi gbòò ó gba yín létí àbí nǹkan kan ti ṣẹlẹ̀ táwọn pé ah orin òkè ṣọ́nà mi bẹ́ẹ̀ mi ni mo ṣe mistake ṣọjọ́ kan ti wà bẹ́ẹ̀ rẹ̀. Hmm. Hmm. Hmm, ṣé ọjọ́ kan wá wà irú ìbéèrè tó béèrè kémi ò yí padà tó jẹ́ wípé inú yín dùn ní wá wò pé ah ah báyìí pé mo mọ̀ pé bí ó ṣe rí leléyé bí ti tètè ìyí ti tètè jára mọ́ tó jẹ́ pé inú yín dùn lẹ́sọ pé ah orin yìí o ah akọ gbèrè ni jẹ́ pé inú yín dùn gbogbo ìgbà tí má ti ń kọrin inú mi máa ń dùn hmm. so kò sọ́jọ́ tí mo kọrin rí tínú mi ò kì máa ń dùn hmm. gbogbo ìgbà tí bá ti kọrin inú mi máa ń dùn. Hmm. Hmm. nígbà tí wọ́n bá pèyìn sí òde òrìn kan torí mo mọ̀ yìí pé kì í ṣe ibi tẹ̀wà nìkan ni wọ́n ti máa ń pèyìn hmm. wọ́n mọ̀ pèyìn káàkiri pé kẹ́ wá kọrin bó gan ni ẹ̀ ṣe máa ń ṣe pàápàá jùlọ eléyìí tí ó bá jẹ́ wípé ó ní pé kẹ́ ẹ rin ìrìn àjò bóyá bíi ọjọ́ méjì sí mẹ́ta tó jẹ́ wípé ẹ̀ ní sílé bò ni ẹ̀ ṣe máa ń ṣe títí lé. a máa ti àríǹjẹ náà ni tó bá dẹ̀ jẹ́ iṣẹ́ a máa ti tọrọ àyè ibi iṣẹ́ Hmm. ìjọba yìí pàápàá ilé tó bá bọ́ sí àárín ọ̀sẹ̀ hmm. bírú ọjọ́ Tuesday báyìí tó bá invite mi má ti tọrọ àyè mi iṣẹ́ pé láti time báyìí di time báyìí mo fẹ́ lọ bì kan àdẹ́ẹ̀dẹ́ padà. ǹjẹ́ hmm. kí mo máa béèrè báyìí pé orin ẹ̀mí iṣẹ́ ń pàwọn mọ̀ pé orin ẹ̀mí èyí tá a kúrò níbẹ̀ náà púpọ̀ kì í ṣe ta lè fi lé ọmọ lọ́wọ́ pé tọ̀ nítorí pé a ti rí i àtìmọ̀ tá à ṣe ń bẹ̀ a sì ní bélébó sọ pé àwọn ò ní ṣọ́ọ̀ṣì kò sọ́nà mi ẹ dẹ̀ mọ̀ pé ńgbà tẹ́yìn sọ ẹ sọ pé pé ńgbà tí ẹ máa ń kọrin ṣùgbọ́n ẹ rò pé bí ẹ fẹ́ máa ṣe bí ẹ ṣe ń ṣe yìí kó tó di pé wọ́n wá jíṣẹ́ pẹ̀tọ̀ bí a ká gbà á ká fẹ́ lómi ṣẹ́yìn wọ́n pẹ̀tọ̀ orin yìí o àgàgà orin ẹ̀mí pé ẹ níbi tá a dé ó ṣe fìlé ọmọ lọ́wọ́ abẹ́ òkú ẹ bí táwa bá máa kọ́ la mọ̀ kọ́ o ọmọ wo ló fẹ́ gbà á. Hmm, kò síṣẹ́ tí ò ṣeé fi lé ọmọ lọ́wọ́ ah, àtọ̀ síṣẹ́ ò lè wọ́n á dìbẹ́ẹ̀lì lé ọmọ fúnra rẹ̀ tó oh, bá ní interest bóyá ó wù àbí hmm. hmm. wù. ọ̀dà mo wá fẹ́ padà sí ibi orin tí ẹ ti sọ wípé ẹ kọ ìyún ẹ ṣe olóore tí mo bá rántí dáadáa ti ìyún àwo orin àkọ́kọ́ tí hmm. ẹ sọ wípé ẹ̀kọ́ kí gan ni ó bí àkọlé yìí kí ni ẹ rò papọ̀ tẹ́ fi wò wípé ọ̀rọ̀ yín ó tó kẹ́ ẹ sọ wípé Ọlọ́run ṣe lọ. Hmm. báwo bẹ̀rẹ̀ ayé mi màá rí i pé ọ̀rọ̀ mi tọ́pẹ́ hmm. torí bí mo yẹ sọ pé mo jẹ́ ọmọ májẹ̀mú lọ́wọ́ àwọn òbí mi ọ̀rọ̀ mi tọ́pẹ́ torí àwọn òbí mi ní ìdádúró gan-an Hmm. for fifty years kó tó di pé mo wá hmm. so tí bá wò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ lọ bẹ́ẹ̀ máa gbé ọ̀rọ̀ mi tọpẹ́ ìjọpẹ́ hmm. lọ. ni wọ́n á fi wò pé tọ̀ ẹ sí olóore ni àkọlé orin yín ẹ sì kọ lára orin yín. sọdọ́dọ̀ mo sọ pé bí o sọ mọ̀ pé bá ebi mọ̀ bíyèmí nìkan ni mò ń gbọ́ páwọn aráàlú yín sọ pé ẹ sí olóore wọn ò ṣe yìí fún mi o ọmọ ńláde o. wọn <laughs> kọ wọn kọ àmọ́ kó tó di wípé ẹ kọ ni mo ṣe fẹ́ wá béèrè báyìí wípé nígbà tí ẹ bá lọ sí òde orin gẹ́gẹ́ bí arẹwà tọ́lọ́ ń da yín mm. tí kò sì sí ní iṣẹ́ mọ̀kọ́ mọ̀ sọ wípé ojú òníra rẹ wà kó mm. mọ̀ kí ah, ah, ẹ lọ sí òde orin mm. àwọn olólùfẹ́ yín ah, ẹ wọ́n jó dáadáa inú wọn dùn ẹ wá rí arákùnrin kan tó pa á orin lẹ́kọ̀ọ́ dáadáa yìí kí ló dé láì sáwò kó ẹ mọ̀ gbìyànjú o ẹ wá fún wa ní nọ́mbà yín o kájọ mọ́ pera wa o ẹ sì fún wọn ní nọ́mbà torí sẹmọ pé àwọn olólùfẹ́ èèyàn ni èèyàn gbúdọ̀ ṣe ẹ ti fún wọn ní nígbà tí ó wá yá o bóyá bíi ọjọ́ méjì sí mẹ́ta o ẹni wá pé yín ọ̀tọ̀ ni nǹkan míì ti wá ń sọ mm. bó ni ìmọ̀ bóyá bóyá ti ní ìrírí rí bó ni ẹ ṣe ṣe àbí bó lẹ ṣe ṣe. Mm, mm. so obìnrin náà ló máa mọ̀ bó ṣe máa ṣe rẹ̀ hmm. ó pọ̀ dáadáa ṣé ti máa pè yín báyìí pé àǹtí o kí ni kan pẹ́pẹ́ sí o ẹ ti gbọ́ náà ni. Mm, mm. ọ̀rọ̀ ìjàkó. tó bá dẹ̀ lẹ́ni tó yẹ kẹ́ block ẹ dẹ̀ block ẹ. Mm. ẹ jẹ́ kí n máa béèrè báyìí sẹ́wọ̀n pé gbàmú àti jẹ́ pé sẹ́wọ̀n pé àwọn bá ṣe wọ́n sọ ni pé ọkùnrin lè ṣe kó mọ̀ sí ibi ọkùn. bẹ́ẹ̀ni ọkùnrin ò lè ṣe ibi kó mọ̀ sí sí ọkùnrin sẹ́wọ̀n pé báwo pé a mọ̀ pé lóòótọ́ ni mo ní bí elébo sọ pé trust ìgbàgbọ́ wọn nínú yín dáadáa ṣùgbọ́n wọn mọ àwọn tẹ̀ ń bá dì wọn mọ àwọn tẹ̀ jẹun tó ń pè yín náà ṣe kí n pé kò sì lé sí ẹni téèyàn bá nífẹ̀ẹ́ léèyàn gbowó lé lórí báwo ni dáàdì sẹ́yìn pé tán bá pè àga àwọn kan sì wà tó yẹ pé wọ́n ń pèpè ọ̀sán ìpè òru ni hmm. alẹ́ bíi nine ten eleven twelve àtúnyẹ̀ tó máa pè yẹn tù rí pé ah olúwa ṣe ìfún mi o ojú ẹ̀ mọ́ ẹ̀gùn rege mọ́ ẹ̀sẹ̀ fi ọ́ lálàtàn ni hmm. báwo ni àwọn dáàdì wa ṣe máa mú àwọn ọ̀rọ̀ yẹn. ọmọ pé tó bá ti mọ̀yàn náà ẹ tó bá ti réyàn ní ìmọ̀ bá ṣe ń sọ hmm. tó bá ti réyàn lọ́sẹ̀ ẹ̀mọ̀ ẹ tó bá ti réyàn tán. bẹ́ẹ̀ kò ní gbogbo wọn tiẹ̀ ti lè mọ nǹkan tí ẹ lè ṣe òwò náà ti sọ náà pé kéèyàn onígbàgbọ́ nínú ara èèyàn náà ni ó ṣe kókó lọ́dà náà àkókò wa ti ń kó wa ní papá mọ́ra mm. ká padà sí ẹ̀ṣẹ́ olóore orin mo fẹ́ mm. kí kẹ́ ẹ kọ́ káwọn aráalé ó mọ bí ṣe ń lọ mm. tó kò sí lára ilé tí mo fẹ́ mú wáyé. àmọ́ ẹ ti kọ́ bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ kí n kọ́ báyìí ẹ ṣé olóore ẹ ṣé olóore o ẹ ò gbà Sátánì láyè láti bà ayé mi jẹ́ ẹ ṣé olóore ẹ mà ṣe olóore o ẹ ò gbà Sátánì láyè ti bá ayé mi jẹ́. Hmm. Eh, kó mọ́ wá hmm. dàbí pé amúlára orin àkọ́kọ́ àfi torí ẹ̀ kejì lẹ̀ hmm. ẹ̀ sí orin ẹ̀ kejì kẹ́kọ̀ọ́ eh, fún wa eh, náà bí káwọn mọ̀ pé ah lára ilé tẹ̀sẹ̀ gbé jáde ẹ̀ ó bẹ̀rẹ̀ báyìí pé mo mọ rírì rẹ torí náà ni mo ṣe ń jó mo mọ rírì rẹ torí náà ni mo ṣe ń yọ̀ tẹ́wọ́ gba yìn mí ọba mi olóore tẹ́wọ́ gba yìn mí ọba mi olóore ọba ni ó máa jẹ́ ní gbogbo ọ̀nà ọba ni ó máa jẹ́ ọba ni ó ọba ni ó máa jẹ́ ní gbogbo ọ̀nà ọba ni ó máa jẹ. ìgbà tí ìyẹn parí hmm. mo wá bẹ̀rẹ̀ wípé èmi ò lè ṣe kí n má yàn ọ́ pátápátá ah, parí ọlá. Hmm. ibi ni ìlú tí mo máa ṣe skẹ́ skẹ́. ẹ̀mí inú àwọn ènìyàn ọlọ́run àwọn tó ti ga bàbá mi tó darúgbó tí o lè kú mọ́ ọ̀rọ̀ mi gbàjọ ọ̀rọ̀ mi gbọpẹ́ bá mi fìlú gbéga ọ̀rọ̀ mi gbàjọ ọ̀rọ̀ mi gbọpẹ́ ẹ bá mi fi ọ̀rọ̀ mi gbàjọ ọ̀rọ̀ mi gbọ́ pẹ́ ẹ bá mi fi ìlú ọ̀rọ̀ mi gbàjọ ọ̀rọ̀ mi gbọ́ pẹ́ ẹ bá mi fi ìṣèjì rárá mọ́ yìí. rárá mọ́ yìí. ìjó náà lọ̀rọ̀ wò wọ̀ gbàlagbàlà náà àbúdà ah, wàrà lẹ́gàn ó ti jó ah, jó ah, jó. tọ́ <laughs> ẹ mm. ṣeun ẹ ìjó tiẹ̀ ní ẹnìkan tí ẹ̀ ń wò bí àwòkọ́ṣe lára àwọn olórin gbajúgbajà bóyá ẹ nífẹ̀ẹ́ síbẹ̀ ní ṣe mọ́ ń kọrin rẹ̀ ìyún tí àwọn eléèbó role model. bẹ́ẹ̀ ni wọ́n wà hmm. oh, so like uh, eh, mama Tolú Adélẹ́gàn tó oh. kọ onídùúró mi. ẹ hmm. oh. hmm. eh, ṣé tí ẹ bá wá ní àǹfààní láti ẹ̀ tí kíká ní à ọmọ má jẹ̀mú o àmọ̀ ní kínní ta ló wù ọ́ ká ẹjọ́ kó ọmọ lùbọ́ ká ẹjọ́ kọrin papọ̀ o kàtẹ́ ní òjè. mo lè mú obìnrin tí mo sọ yìí náà. ó wù ìyá àfin Tolú Adélẹ̀bú Hmm. kẹjọ kọrin papọ̀ hmm. ẹ ṣe inú wa dùn hmm. ẹ̀yin ara lé ẹ̀yin gan ti jẹ̀gbádùn kò sí wàhálà ẹyẹ ṣàrídájú pé ẹ wo ìkànnì yìí àwọn nǹkan tí mo múnú yín dùn gangan lámọ̀ gbé wa torí ìgbádùn títí yín gangan òun níṣẹ́ tí àwa yàn láàyò ẹ ṣeun àlejò wa inú wa dùn pé a pè yín kó tó di wípé àmọ̀káàdì ètò ńlẹ̀ mo fẹ́ kẹ́ ẹ bá ń gba àwọn ará ilé nímọ̀ràn pàápàá jùlọ olórin náà àtàwọn títí ń kọrin tó ti yẹ yín báńkẹ́ bá ń gbà wọ́n ní ìmọ̀ràn ní eh, ìṣẹ́jú péréte. ọ̀rọ̀ ìyànjú mi tí mo kàn fẹ́ gba gbogbo àwọn tó nífẹ̀ẹ́ sí àti kọrin àtàwọn tó ti ń kọrin ni pé ká má wò pé ah àwọn yìí kẹ́gàn mi hmm. ṣé mi nìkan mo ṣó nìkan ló wà ń bẹ̀ ni ṣó nìkan ló lè kọ ni ẹ yẹ ká máa tẹ̀síwájú hmm so kò sí mọ́ ìdojúkọ yẹn ṣe lè tó ọlọ́run á máa gbé wa ga ni. àmín àmín ẹ ṣeun inú wa dùn pé àpè yín ẹ oh. jẹ́ wa ilé àtọ̀nà yín ò ní bàjẹ́ iṣẹ́ ìrànṣẹ́ tí olódùmarè wa gbélé yín lọ́wọ́ kò ní dókun láṣẹ ìrànlọ́wọ́ gbogbo èròǹgbà yín sí rere ọlọ́run mú ṣe lágbára ibi tẹ́ ẹ fẹ́ kọrin dé ẹ̀ débẹ̀ lágbára ọlọ́run ẹ ṣe alérò pé tá a yín jọ mi mm. ẹ wa ẹ ṣe ẹ̀yin ará lé wọn ti sọ pé àwọn ò dá wa ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òǹfà òfun ò jẹ́ àkókò tí kò wà ní papamọ́ra nílé agbára títí di ọ̀sẹ̀ tí ń bọ̀ táti mọ̀ pàdé lórí ètò yín ètò wa Olúwaṣeyì Fúnmi ọmọ ògùn tó yé lèmi jẹ́ àlàáfíà tayọ̀ tí mo fẹ́ fi yín sí òun ni kí n bá yín láṣẹ Èdùmàrè. tó yàrá ilé ẹ ṣe púpọ̀ pé a bẹ̀rẹ̀ ètò ẹ ò pé àtúnjọ ń parí báyìí lágbọ́ Olódùmarè ojú àti etí ẹ fi ń wà báyìí kò ní ni kò ní di lágbọ́ Olódùmarè èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín adómáradá òrékè lẹ́wà mọ́tíyàtọ̀ láwùjọ ṣàtàṣàtà ọmọ yìí tó pẹpẹ tó mọ bó ṣe náà nígboro wọ̀tọ́pì tó ṣe kíni tó wà lórí whatsapp Mercy Ọmọdúnláyé lórúkọ tèmi kò yí padà ẹ òkú lódùmarè kó má kó àtúnwá á máa pàdé láyọ̀ àti àlàáfíà. ìbá mi lápapọ̀ òun ni àwa ń dágbére tá à ń sọ wípé ó dàbọ̀. àìrí àìná àtẹ̀gbọ́n rẹ̀ ojúmọ́ bá ti mọ́ olóko á mọ́kọ́ bọ́ọ̀yẹ́ bá là olódò agbákèrè ìgbòrodò lọ́pọ̀ mi káàárọ̀ oòjíire bí nìyẹn yorùbá ń kíra wọn káàárọ̀ oòjíire lórí ìkànnì Kaftan TV yorùbá àgbà ló tó rò ó lọ ọba ló tó yẹn ìrìn fọn káàárọ̀ oòjíire àjíbùmù omi ọgbọ́n fún gbogbo tèwe tàgbà ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ wa lábala lábala láṣọ àlùbọ́sà abala àkọ́kọ́ labala ìròyìn ní yàjóyàjó tí abala ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì agbo amúlùdùn labala kẹta ìmọ̀ràn ìlera labala kẹrin abala bó ṣe ń lọ labala tí lámèétọ́ ìlú yóò ti wà níkàlẹ̀ láti máa yànnàná gbogbo bó ṣe ń lọ lórí ètò agbo àwọn òṣèré ńkọ́ ó kù báyìí nìbọn ro káàárọ̀ oòjíire bẹ̀rẹ̀ láti aago méje sí aago mẹ́sàn-án òwúrọ̀ wákàtí méjì gbáko láti ọjọ́ ajé Monday tó fi di ọjọ́ ẹtì Friday.